ọba ti sọ pé mo forí jiyàn. kò ní jẹ́ pé ọba ti ní mo forí jiyàn. ọ̀lẹ́ particular trust tẹ́lẹ̀ má commit. tó lórí tó bá ṣe. tó bá tún wá ṣe mí. tó bá tún wá ṣe mí. tó tún wá tó ìbá ti pé sọ̀rọ̀ pé. sọ̀rọ̀ pé bó ṣe ṣe lánàá náà nù sọ pé bó ṣe ṣe ń jọ ní ẹ̀dọ̀ ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ kan bí wọ́n bá tọrọ àforíjì bí wọ́n bá tọrọ àforíjì ọlọ́run bá foríjì yàn bí wọ́n bá tún wá ṣẹ̀ṣẹ̀ míì bí wọ́n bá tún wá ṣẹ̀ṣẹ̀ míì kò ní kára kò ní kára tẹ̀yìn ohun mẹ́tì sìn ọ̀rẹ́ǹtì ohun tèyí tó ṣẹ̀ṣẹ̀ ṣe yìí náà ni ó yẹjú pẹ̀lú rẹ̀ kò pé torí pé nítorí pé tí bọ́ọ̀bẹ̀ ní òní náà ti foríjì ọ̀ ìwà bọ̀ ló pọ̀ bẹ́ẹ̀ kọ́ sì nídìí àlàyé gẹ̀. àlàyé òríjínà. ẹ kọ́ lọ sànù wa. ọlọ́mọ ṣàṣà mi. a kí gbogbo jàmá ó mójúkò fún wa. kí gbogbo jàmá ó ṣàmójúkò fún àwọn àgbàlagbà. iṣẹ́ ẹ̀sìn náà ni. iṣẹ́ ẹ̀sìn náà ló dá wọn dúró fàárí kọ́. fàárí ọ̀rọ̀ kò tiẹ̀ ẹni tó bá ṣe fàárí. bẹ́ẹ̀ bá ti rà á fẹ́ ṣe fàárí. gbogbo tẹ́yà bá ní tó bá ti ṣe fàárí. gbogbo tẹ́yà bá ní bó bá fi ṣe fàárí. ọlọ́run ò ní gbàṣẹ lọ rẹ. ọlọ́run ní gbàṣẹ ní lọ́wọ́ ẹ̀. ẹ̀rọ gbọ́ sáwá ní wìstáǹdì orí bújọ́sẹ̀ láríkà rẹ̀. ẹ kò sẹ́ ń tó lè fara dé. ìgbéyàwó ṣe pé kò sí kankan. ọlọ́run mọ̀ṣẹ́ ló fà rí. ọlọ́run mọ̀ṣẹ́ ló fà rí. nǹkan fà rí orí tẹ̀ kọ́kọ́ ń bẹ́lẹ̀ lẹ́gàn. ọlọ́run kọjá rí. so gbogbo ìjọba ẹ̀ mọ́ bínú. ẹ dákun ẹ ṣàmójúkò. ẹ ṣàmójúkò fún wa. Mm, ẹ̀yin bàbá ẹ̀yin bàbá bàbá ẹ ṣàmójúkò. ọ̀sẹ̀ rí ẹ̀sìn. ẹ̀sìn tọ́lọ̀ fi ránà bí. tọ́lọ̀ fi ránà Muhammad. sẹ́rí sàmánì tá a wà yìí. lásìkò tá a wà yìí. ni o. tàdánwò ni. tọ́lọ̀ fẹ́ dán gbogbo wa wò. tọ́lọ̀ fẹ́ dán gbogbo wa wò bẹ́ẹ̀ ti ṣe. onímọ̀ ni wọ́n ọlọ́run fẹ́ dán o. ọlọ́run fẹ́ dán a ọlọ́run fẹ́ dán olówó nu wa. ó fẹ́ dán olówó wò. tí èèyàn bá ń gbọ́ ogun tí ń ṣẹlẹ̀. gbogbo tí ń ṣẹlẹ̀ ni. ẹ ẹ tí bá ń gbọ́ pẹ́tà fẹ̀ dáadáa. tó bá fetí balẹ̀ sí. ẹ ẹ ní pé programs méjì mo ṣe ń bẹ̀. Mm. mo ṣe kan ní quarter to four mm. mo ṣe kan ní four thirty ẹnì kan bẹ láàrin méjì ah. Rashidi alágbára omi. ọlọ́run ló wà máa jù ú bẹ̀ láti fi fún ẹ̀sìn mẹ́rin ni ọlọ́run tó yẹ fi sẹ̀sìn. ẹ ó bá fi sẹ̀sìn láti fi wá fọ ẹ̀sìn mọ́. tábà rẹ máa gbọ́ o. ẹ máa gbọ́. wàlọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ tí ń sọ. ẹ má là ní gbọ́. ẹ máa gbọ́ tí ń sọ gẹ́gẹ́ o. Mm. torí èèyàn bá ti sílẹ̀ fẹ̀yẹ́ tọ́lọ́ straight away ni bàbá ìyàwó mi pè mí nídàájú wọn pé ah irú tàwa ìbólé ta ní sọ̀rọ̀ yìí. náà wo wàhálà tún gbọ́ ìtòlú ọlọ́. ilé ọmọ gbọ́dọ̀ jẹ́ àfàmà ni àrà síbi alágbára omi ni ìlú òwe ó ti ní owó tà wí owó yẹn pọ̀ dé kọ́lá àwọn tó ń sọ lónìí yẹn pé kẹ́ni irú mọ́tò tí gómìnà ló là ń lò irú létí àwọn mínísítà kọ́lá kọ́ gbogbo yẹn kọ́ ni àfà ní ìtì. nǹkan àfà lè mọ àfà àti tí àfà lè le tí ó sì ní í ṣe pé kì í sàfà. Hmm tí yẹn ò yọ́pò ní ìjà àfà ní gbogbo àwọn sàhábà tẹ́tẹ̀ lánàbí sallallahu alaihi wasallam àwọn tẹ́lẹ̀ ó mélòó nínú mélòó ni ẹni tó bá hadith tó pọ̀ jù wá Abu Hurairah ni kò lásọ bóra Abu Hurairah kò lásọ bóra ó dà ra'isul miskin ra'isul masakin ni wọ́n pè é pé kápítẹ̀nì àwọn aláìní ó tún gbókùn ó tún gboyè kápítẹ̀nì àwọn aláìní so ṣe rí èèyàn lówó ọkọ́lé ogun mọ́tò ó ṣe kí ni kò sí ẹtọ́ lòun lè ṣe lò. orí ọ̀fẹ́ ni lọ́dọ̀ ọlọ́run. àánú ni mm, àánú ni. kò sí ẹtọ́ lòun lè sí ẹtọ́ lòun sí igbó àyè ẹ̀kọ́ láwọ kí wọ́n náà máa gbọ́ bẹ́ẹ̀. Mm. iná ọ̀pọ̀ nígbà tá a lè fi dé mọ̀dínà sọ́lá. tí wọ́n wá ń jẹun pẹ̀lú àwọn mùsùlùmí àwọn mùsùlùmí Mẹdínà wọ́n wá dákẹ́ ń bá wọn dákẹ́ wọn sọ àlejò wa ni má lé arákùn sàkìtì náà kí ló lè tẹ dákẹ́ tẹ ẹsẹ yín tẹ sọ̀rọ̀ tẹ sọ̀rọ̀ wọ́n ní àwọn èso lórí oúnjẹ àlejò ni ẹ máa sọ̀rọ̀ lórí oúnjẹ ti yín hmm. káàlì fún ìyàwó dàwọn nà sọ̀rọ̀ kẹ́ẹ̀fì ni yàtọ̀ sáwọn ìyàwó jà ti àwọn ara nàṣàrà àwọn ni wọ́n máa jẹ tó sọ̀rọ̀ tó bá ń jẹ tó bá ń sọ̀rọ̀ yóò tún gbalada yóò tún máa gbalada oúnjẹ ń lé o bá a ọlọ́mọ ẹ̀sẹ̀ a sì jẹun mm. ẹni atọ́pọ̀ lórí irọ́ ni irọ́ ni gbogbo kẹlà fi sọ wípé àríkà yàtọ̀ sí àwọn èèyàn wújí àtàwọn ẹ̀sọ́ àwẹ̀ ó ti dogun báyìí ó ti dogun báyìí a fẹ́ kó láti mẹ́wàá a fẹ́ kó mẹ́wàá tó kẹ́yìn ilé ìtọ́ yẹ pé mùsùlùmí tí ọba mọ ti ń ṣe tọ́ba mọ ti ń ṣe kò sóorun àsùnù pé wọ́n dà sùn bá ń bọ̀. àsùnù yóò sí mọ́. gbogbo mẹ́ ogun tí ń bọ̀ bẹ́ẹ̀ bá ń sùn kò sí nǹkan. kò sí nǹkan kan. pé ohun tálàrò bá wulẹ̀ ń sùn gan tẹ́lẹ̀ ìbádà ni. ìbádà ni. kéde tó lè máa ń sùn bíi mẹ́wàá tó kiri náà kéde pé wọ́n sọ pé kọ̀ láàrọ̀ oṣù pé ń tà ń sọ ni pé wọ́n ṣe wá sílẹ̀ fún central bank ilẹ̀ àbí world bank ilẹ̀ fún ah. tí wọ́n sì wọ́n sì kó bẹ̀ kó bẹ̀ kó bẹ̀ kó bẹ̀ kó bẹ̀ kó bẹ̀. ètò bá wọ̀ ọ́ yóò lọ kó wà lóṣù ó ṣe lè sunrú oru bá ọ. ẹni tó súnmọ́ làákà yìí ni mo tó fẹ́ ṣẹlẹ̀ ní mẹ́wàá tó kù jù bẹ́ẹ̀ lọ. ó jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n pé tá a ti rí tá a fi wé nǹkan fún yẹn èyí tó bá wá súnmọ́ làákà yìí World Bank central bank kọ́ World Bank ní o. wọ́n ẹ̀gbọ́n sí ìyẹn wà ló ń bízì. irú bízì wo nù. bàbá wa sì dàgbà tó wọn ò bízì. wọn gbọ́dọ̀ bízì. wọn ó kó nǹkan. wọn ó kó nǹkan. káwọn ti àwọn àwọn ọ̀dọ́ ni àwọn ẹ̀kọ́ ni. àwọn ọ̀dọ́. tó pé alẹ́bí ní náà máa ṣe ẹ̀rọ àbíyá. ó ní ìlú tó ọ̀nà kan tí bàbá mẹ́sà alákọ̀ọ́lì rí kú lè ó làwọn ata jẹ́ ànábì ọlọ́run. àwọn ata jẹ́ ànábì ọlọ́run. ọlọ́run mọ ní kábàwọ̀ èèyàn sọ̀rọ̀ ní ìbámu tí ó ṣe déédéé làákàyè. tí ó ṣe déédéé làákàyè wọn tí ò ní dàrú. àyè fi ń tí ó bá ju làákà èèyàn lọ bá sọ̀rọ̀ àbí hmm. tí ò ní tó làákà èèyàn bá sọ wọ́n bá kìlí sí pé wọ́n sílẹ̀ kọ̀rẹ́ kálukú ti mọ̀ túmọ̀ rẹ̀ báwọn in tọ́lọ̀ wá fẹ́ sílẹ̀ ní mẹ́wàá tó kù ó ju bẹ́ẹ̀ lọ. ó tún ju bẹ́ẹ̀ lọ. ẹ wá jẹsẹ́ rí in tí mo sọ pé zamani tawari sí zamani àdánwò ni wàláhi razid èmi náà tí wá decide ní pé ẹ eh, sọ bó ṣe rí ni tó pé má lè sọ̀rọ̀ kan ó ní àkókò ah, sọ pé kẹ́lẹ̀ kankan àkókò ah, rẹ̀ yẹn sẹ́ àwọn ara wa náà ni à ń sponsor ara wa so a lè sọ nǹkan tó bá wù wá a sì lówó lọ a sì kílẹ̀ gan ẹ̀ ókè tó bá ti rí bẹ́ẹ̀ insha Allah ọ wà á ti mọ̀wé wá ọmọ wa sọ̀sọ̀ kú sọ fún wa ní Ìbàdàn níbi tí èyí ṣe pé kò sọ ní mímọ̀ àwọn táwọn ajọ́ ọlọ́mọ akéwì yẹn ó lè dúró sítòsí bí táwa dúró sí fáàrí kan nítorí ayé pé ọ̀rọ̀ mímọ̀ ọ̀rọ̀ owó lè fi sọ olówó ń tiẹ̀ o onímọ́tò àwọn gómìnà ló ń lò ṣùgbọ́n kò sí tí ẹ ní ṣe pẹ̀lú ẹ̀sìn irú mọ́tò tá fà ń lò kò ní ìkẹ́kẹ́ sí pẹ̀lú ẹ̀sìn o irú aṣọ táàfà ń wọ̀ kò ní ẹ̀kẹ́ sí pẹ̀lú ẹ̀sìn o irú ilé táàfà ń gbé irú owó táàfà ní kò ní ẹ̀kẹ́ pẹ̀lú ẹ̀sìn àwa ni a máa ń ṣe pé à ẹ̀rọ aláàfà yẹ ẹ̀rọ ni tó ń lò lọ́dọ̀ ọlọ́run wọ̀dúlú kọ́dìrì ilẹ̀ káàkiri alìlúwàrà kà máa yà kàfíyà bí. wọ̀dúlú kọ́dìrì ilẹ̀ láàyè káàkiri alìlúwàrà. káàkiri alìlúwàrà. kàmá kàfíyàt. kàmá kàfíyàt. عن علمه ليلة القدر كما خفيت عن علمه ليلة القدر ليلة القدر bó ṣe pamọ́ tí ò ṣe é pé mo mọ ìjọ́ tó ṣẹlẹ̀ gẹ́gẹ́. ìtọ́lọ̀ bá ṣe kí n خاف عن الورى فما خفيت عن علمه ليلة القدر كما خفيت عن علمه ليلة القدر ليلة القدر ṣe pamọ́ tó kọjá yìí pé ẹnìkan ò lè sọ pé mo mọ̀gbà ó ṣẹlẹ̀ ń tà ní sọ pé àmọ̀gbà tó ṣẹlẹ̀ ó dìgbà bá ṣẹlẹ̀ tán ànẹ́bí ló bẹ̀ àmọ́ kéèyàn ò lè sọ pé ìjọba ìyànjẹ́ lò nínú mẹ́rẹ̀ẹ̀wá tọ́ka ẹ̀hún ṣùgbọ́n ànẹ́bí sọ pé àwọn tí ó ṣẹlẹ̀ àwọn àmì táàrí èyí ó tàn ká ìjọba ìgẹ̀gẹ̀gà láti kọ́ nílì ìtọ́dún yìí ṣùgbọ́n yóò jẹ́ kó ti lọ tẹ́yìn òní ní chánsì pé a èmi tí mo tún tẹ́lẹ̀ yá jẹ́ ń ṣe ìkẹ́ báyìí èyí ọ̀rà mi yọ tílẹ̀ bá ti yọ yẹn wá kọ́ mọ́ ta kó kọ́ mọ́ ní ìtara kẹ́lá mi tẹ́lẹ̀ nù gbogbo orúfù lé kálukú ọ́bẹ̀ntì bàbá ìlú àdáadáa àwọn afáàmà ìlú ṣùgbọ́n àsìkò wọn ti gbọ́ pé ẹyẹyàn ẹgbẹ́ jáde bọ̀ láti kọ́ ìrírá o màálù ti fò kò sẹ́ni tó lè mọ existence ẹ̀ nígbà tó ń exist lọ́wọ́ tàbí kó tó exist it can only be known after its is existence ni o so yóò wọ́n rá ní pé ah àfáwọn àgbà kan wọ́n yí ọlọ́run ni wọ́n nígbà tí nǹkan yẹn lọ tó lọ àwọn wá jáde wọ́n wá rí ká ah, ọ̀pẹ tí mẹ́wájú lé àwọn dọ̀bálẹ̀ báyìí ah, ah, ọ̀pẹ yìí tí báyìí fún òsìgé wọ́n wá mú àgé wọn wá fi kọ́ ọ̀pẹ lọ́rùn àsìkò ti lọ kò sí àkẹ́kọ̀ọ́ fẹ́ sígbà mọ́ nígbà kálukú wá jí wọ́n já owó àná mọ́jú yìí lẹ́nu tó kọjá ó lẹ́sìn mọ́ wọn ni àgé ìlú lọ́rọ̀ ọ̀pẹ ṣé mo lè gọ̀ pé. àgbàlagbà ń bọ̀. ṣé mo lágbára àti gọ̀ pẹ́. àwọn ọ̀pẹ ń ṣe báyìí gbogbo tí bẹ pátá yóò tẹ̀lé bá jọ rẹ̀. aláwọ̀ àtúwà. bí ilé kòkó àwòsì kílẹ̀ ẹ̀ka wọ́n tẹ̀ báyìí ọlọ́run fagbára sínú òun yẹn gan ni o kọjá kéèyàn ó fi ṣe wọ́n ràn wọ́n láwọn mm. afáàsì káàkiri jẹ́ lẹ́ pósítà káàkiri kí ẹ wá sílẹ̀ láti ẹ̀kẹ́ bá a bí ó sẹ́yìn Islam kò ní kankan ṣe pẹ̀lú dogmatism a máa sọ sẹ́yìn kò sí tó burú nu pé intel sọ yìí agbára mi ò tí ì kà ṣùgbọ́n mo ti gbà mùsùlùmí olóríire ní máa ń ṣe bẹ́ẹ̀ agbára mi ò tí sẹ́yìn tí mùsùlùmí bá bá ìfẹ́ ló pàdé ọlọ́run pé ẹ dákẹ́jọ́ oge ní kí ẹ̀ka wàláhì yóò jìyà ọ̀rọ̀ ẹ̀ hátẹ̀ sọ yìí èmi náà rí i pé òótọ́ ni èyí náà wà máa mórísìírísìí gáwá pé ah, àwọn Yorùbá gẹ́ sọ pé ń tábà fipamọ́ ní níyì àbáyé bàbá wa pẹ́lẹ̀ lọ́sọ̀ rẹ̀ ní tá a bá fi pamọ́ ní máa ń níyì tí kálukú wa bára mọ́tò ńláńlá ní sí tí wàá ti bá ìyẹn nínú ọgbà tí ó pàtí mọ́tò sí yọ̀ọ̀rà yọ̀ọ̀rà yọ̀ọ̀rà àṣẹ ìtìrẹ́pì tapoli àbí ọ̀rọ̀ torí kéde kó wọ́n bá splash ẹ̀ kó wọ́n bá kó wọ́n bá bàjẹ́ kí abẹ́ ẹ̀kọ́ steering gbogbo kálukú ó ní steering cover abẹ́ ẹ̀kọ́ ni tẹ́ bá ra fóònù fún àwọn obìnrin ẹ̀tẹ́ àbára páùsì àbí kí náà pè náà fẹ́ẹ̀ ra kẹ́kẹ́rẹ́ sí kò tí ì dá lọ́wọ́ rẹ̀ ẹ̀ gbogbo kẹlẹ̀ torí kí ni ṣé n ti bẹ lójú fóònù yẹn ṣé ní ọ̀sán pé kí fóònù yẹn ṣiṣẹ́ ni ń àfi ń protect pé kí ìbàjẹ́ ọmọ tẹ̀ tó àwọn ìbàjẹ́ ọkọ̀ ọmọ wa àbí kọ́kọ́ wa no it's a simple logic simple common sense ni yes gbogbo kálukú bá kẹlẹ́ fẹ́ǹsì gbogbo fèsì abọ́ọ̀dù yìí àwọn amúnkiri lálọ́nà àbí kí wọ́n ṣe ádámù kó òun bàbá jẹ́ kó jùmọ́ bàbá jẹ́ ṣùgbọ́n àwọ̀rí skin àwọn ọmọ wa ó lè bàjẹ́ bí ó lè bàjẹ́ so àjọ̀kẹ́ ntẹ́ ìbá tó pamọ́ akílódé à ntẹ́ ìbá tó pamọ́ ní máa níyì ẹwà àwọn ìyá wa so ṣùgbọ́n mùsùlùmí gidi hmm, mùsùlùmí original yóò rí fact hmm, nínú ọkàn sáyẹ́rì ní fáàkù méjì lọ́wọ́ àwọn nifakun ìtìkọ̀díyùn àti nifakun àmàlíyùn mo fi ọlọ́run bá búra ẹni tí bá ń ṣe zìnà tí ń ṣe ṣùgbọ́n tí ọkàn rẹ̀ ń bàjẹ́ pé ah ìjọ mọ́ abẹ́ padà rẹ̀ tí ó dáa ju ẹni tí ọkàn rẹ̀ ṣe zìnà tí ọ̀fà ṣe lọ ẹ gbọ́ o ìsọpé zìnà dáa o nifakun ìtìkọ̀dí àjọkàn creed ó burú ju iṣẹ́ lọ ìtìkọ́ọ̀lù wọ̀lọ́ ìtìkọ́ọ̀lù ó burú ju iṣẹ́ lọ ẹlòmíì ó ṣiṣẹ́ tí ọ̀dà ṣùgbọ́n lórí òjò sí dọ́dọ̀ ọlọ́run tó lọ́wọ́ lórí àwọn ọlọ́wà tó ń mójú fún omi kí ní ọjà tó ní títà sí àwọn ń bá fẹ́ yóò jí àlọ́dọ̀ ọlọ́run jẹ tó ṣe gẹ́gẹ́ lọ. ẹ lọ ìtí sẹ́ni tí ń bá sọ fún yín tí ò bá yé èmi ní ẹbí o àbí tí ń bá ṣe nǹkan tí ò bá ti yé ẹbí mi. mọ́sálà kan fáwọn èèyàn pé ọmọ ọlọ́pàá wá ibi tí ó gbò sí ni ó yẹ kẹ́ mi léèrè ah, àlọ́ o torí pé kọ̀dá kọ́ jẹ́ pé ah, kí ni ìyìnbà ìtọ́lọ́ yes tá a bá ti pàṣẹ yẹn kan tí ọba ti yé àfa àtẹ̀bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó bá fẹ́ pèlè tó bá ń lagiri tí ọba yé wa á sọ pé á lọ katira kò yé wa kó tó burú ń bẹ̀rẹ̀ náà ṣe rìsáṣà ni wa èèyàn lè mọ nǹkan tán ṣùgbọ́n a ní nǹkan tán ṣùgbọ́n àmọ́ nǹkan tán which is pé tí ọba ń bẹ lọ́dọ̀ yìí tẹ́ bá béèrè tá àbá tí ìkẹ́kọ̀ọ́ débẹ̀ àmọ́ ibi tá a wá sí tá a sọ fún mi pé ẹ má wọ̀rí nígbà báyìí ṣùgbọ́n ẹ mẹ́jọ ìta àfà ń sọ ní ẹjọ́ máa nítumọ̀ sí bó ṣe jẹ́ pé aláàgbo tí máa ń laago ọba kì í jọ òun gẹ́gẹ́ ni wàkísà ṣùgbọ́n kéré o àti pàpọ́ba lọ́rùn sí wa mẹ́sẹ̀gì tó fẹ́ pass across àti sọ́ọ̀sì mẹ́sẹ̀gì yẹn òun ní máa pàtàkì òkè ṣe bá laago ṣe rí o torí ẹrú ní máa laago kí abẹ́ ẹ̀kọ́ ni bàbá jọ pé kéré o tí gbogbo ìwọ́n máa jáde yẹn òun kọ́ ni wọ́n fẹ́ rí o mẹ́sẹ̀gì ọba jẹ̀mọ́ mẹ́sẹ̀jì ọlọ́run pàtàkì gan o lẹ́lẹ́tò kọ́dìrì tá a fẹ́ fèsì ẹ̀ báyìí ẹ wá du àwọn àfáà ti sọ pé káwá bá wọn sí lẹ́lẹ́tò kọ́dìrì tí wọ́n kàn dà tẹ́rù mọ́ wa lọ́wọ́ ẹ wá bí wọ́n léèrè pé ẹ wo láti akéwùgbà gómìnà mẹ́ta ló ṣe sẹ́ẹ̀fẹ́ta lẹ́lẹ́tò kọ́dìrì wáyé ó ṣe tọ̀yọ́ ó ṣe tèkó ó ṣe tìbàdàn bí ó ti ṣe sẹ́lọ́dún náà torí kéde torí pé ọlọ́run ọba sọ àyà kan ní Qur'an ẹ̀mọ́ ò lè já o ọlọ́run sọ àyà kan ní Qur'an ọlọ́run innal insana la yatgha ọmọ ẹ̀dẹ́ ni ó yànga ara stagina tó bá ní kọ́nà ń rẹ̀ ọba fọ́ọ̀lù sí nǹkan yẹn ọlọ́run rẹ̀ tọ́lọ́ fún tí yànga tọ́lọ́ fún tí yànga tọ́lọ́ fún tí yànga ah insignificant percentage ohun tí bá ti wò gbogbo tẹ́lẹ̀ kan wá sọ ẹ́ Kipchoge bàbá sì sọ kí náà náà níìsì bọ́bá tó owó nìsí òní tó ṣe àbí ayẹyẹ dákẹ́ tẹ́lẹ̀ yìí máa ń pa ajá ń sọ ilẹ̀ ìnsáàlẹ̀ láyé àtìgbẹ̀ kí àwọn ọmọ sàlátì kọ́dì mẹ́ta ní Ramadan nìkẹ́ sàlátì kọ́dì tí kálukú wọn ti mú dé tiẹ̀ lọ láti kí Ramadan tó dé gẹ́gẹ́ nígbà Samuel àwọn mi sọ pé sàlátì kọ́dì dé tiwa including last one sàlátì kọ́dì tiwa ìjọba yìí wẹ́wẹ́ so ẹ wo gbọ́ àwọn nǹkan yìí ẹ̀sìn adébìtọ́ ọlọ́run fi rán ọ̀dájọ́ àyà látòkọ́ dí ìmọ̀ àmì tó bá ṣẹlẹ̀ lẹ́yìn àbí bíbí àdúrà téèyàn bá tọrọ téèyàn bá tọrọ àdúrà ní gbogbo mẹ́wàá tó kù yìí ọlọ́run ó ṣe dáadáa èmi máa sọ fáwọn èèyàn tí mẹ́wàá tó kù yèmí èmi ṣe rí rárá gbogbo àwẹ̀ láti one day twenty èmi máa ń sùn gan o torí pé sẹ́ẹ̀ tèmi pọ̀ èmi máa kàtírà máa kọ́ yẹn kéwú máa ṣe wáàsí lónìí ní ìsíwáàsí márùn mo ní kí n tó tún sẹ̀ lọ pẹ́tàsẹ̀fẹ̀ tó lọ rìkọ́dù àwọn nìkan aláàjì jẹ́ aládé ní ìdá ní ẹ̀mọ̀ ibi tẹ́ ti mọ̀ pé ọlọ́run ti ń sàánú àwọn èèyàn ti ń gbọ́rọ̀ yẹn jẹ́ aládé tó ń sponsor mi yẹn ní fọ́tẹ̀tì yẹn bí ìmọ̀ wọn lówó ni ìyìn fẹ́ mọ̀ tọ́lọ̀wọ̀ bá kádàrà pé pípàdé ọ̀sẹ̀ rẹ̀ láàrin mi àtẹ́kí ni màmá wá kí fún ìyìn tó ṣẹlẹ̀ ní pé ó lọ sanwó mẹ́ẹ̀ẹ́dógún sí fetas àfa àtọ̀ wá gbé wá pé kó máa ṣe ìyẹn ṣe márùn wọn ni olówó ni wọn sọ pé kí ni adá àfa àyọ sọ kí ni sọ eléyìí ń polówó kíkàwé wa máa ṣiṣẹ́ lọ́dọ̀ òun ni ilé o lẹ́yìn ní ọlọ sọ̀rọ̀ ọ̀gánà wọn sọ pé ọ̀nà àṣeyọrí lẹ́yìn bá fẹ́ ṣàṣeyọrí lẹ́yìn bá wa bá wa bá a jáná sí lẹ́yìn bá wa rí wa ní a ṣe kíní kan àkóbọ̀ mú gbé kí ni ó wá pé pìrìsẹ́ńtà ń ṣe kí ni àwọn oníkàáfà ń sọ kí ni sọ ẹgbẹ́ wọn wà fáà mi wọ́n wá wá fà wá fà wá fà náà fi dé ẹnìkan ẹ̀kẹ́dà ẹni ń fún ilé ẹnìkan tó yẹ pé gbogbo ògbé sáyé tiẹ̀ ti ránu bí sí ní ti sọ pé lòlẹ́ kù. kí mo fẹ́ bà mí kúrò àtijọ́ náà pàrọ̀ fún mi wípé àwọn ọ̀rẹ́ wọn fún mi èmi ò wá àkẹ́kẹ́ lóde mi o ọlọ́run nìkan tó lè ṣe because tó bá ti di wípé ah wá àtijọ́ ní ìdásẹ̀ wo tá a rí iṣẹ́ èèyàn bàjẹ́ báwọn tó bá wá lójijì o tẹ́ ẹ bá yí pé ìsọ̀tẹ́ tẹ́ ẹ bá fún lówó ìṣèlú ìgbà nígbà mo nídìí owó ṣùgbọ́n kọ́ jẹ́ pé ibi màá fi máa sọ pé ibi mo bẹ́ẹ̀ fi ṣe no àwọn abẹ́rẹ́ wá sí omi ah inú omi ọ̀sẹ̀ wá sọ omi ẹ̀yọ́gùn mi táwọn èèyàn parí ìyẹn làwọn mọ́tò dídá association náà tún gbọ́ làwọn náà bá afá ìyẹn làwọn náà bá tún sanwó ẹ̀ àwọn èèyàn ti ń gbọ́ ẹ̀sìn yìí so ó ti ń clear so ẹja jẹ ẹja máa ṣe bí dirasa a máa ṣe bí interactive class ẹ jẹ́ kí n wo konú kọ́ ẹ pé ẹ̀sìn gẹ́gẹ́ la fẹ́ gbọ́yé. tó ẹjẹ́ pẹ̀sì gẹ̀gẹ̀ fẹ́ gbọ́yé nífàkù yìí ti nífàkù nífàkù dí ni kọ́kẹ́ èèyàn bàjẹ́ sọ̀rọ̀ ọlọ́ àbísí kan ọlọ́ nífàkù ni wáyé pé iṣẹ́ ìbàjẹ́ lèèyàn ń ṣe ìtìkọ́ dí sàgbé kò séjáde kárí ó burú pọ̀ lọ́dọ̀ lọ ó burú nífàkù méjèèjì tọ́wà nù méjèèjì tọ́wà nù èyí tó léjù kéèyàn ọmọ ọ̀dà ẹ̀jẹ̀ mẹ́rin wa nígbà tá ànábì kú ọmọkà tọ́lọ̀ mọ̀jínà nínú tafsiri tá à ń ṣe lọ ẹ̀ tó bá tẹ̀lé alọ́ tafsiri mọ̀jínà tó lé lùmí ẹnìkan bẹ́ mẹ̀jínà wọ́n ń pè ní Abdullahi ibùnú Ubay ibùnú Salul àgbàlagbà ni ní mẹ̀jínà ó nílà káyé pọ̀ débi pé kò sí nǹkan kan tí a bá fẹ́ yanjú mẹ̀jínà tí a lè yanjú lẹ́yìn tí a lè yanjú ẹ̀ lẹ́yìn rẹ̀ tọ́lọ̀ ń kẹ̀kẹ́ wọ́n ti wá pàpà àwọn fẹ́ dé ládé kí bàbá ìkúkú máa jẹ́ baálẹ̀ gbogbo Mẹdínà kódà wọ́n ti ń sin adé ìlẹ̀kẹ̀ báyìí wọ́n ti ń sin ọ̀kan lànàbìdé ó kọ̀sẹ̀ méjì lànàbìdé ilé lànàbìdé báyìí táwọn èèyàn rí ìmọ́lẹ̀ tí wọ́n rí dáadáa kankan wọ́n gbàgbé ọ̀rọ̀ pé wọ́n fẹ́ dáadé kankan abdulabinu báyìí bínú busalúlì yẹn ó wá rí pé kò sí tó ń fẹ́ ṣe àfi kó wọ́n darapọ̀ mọ́ ìjọ ìjọ yìí ṣùgbọ́n inú rẹ̀ ò dùn láti darapọ̀ ṣùgbọ́n ó ti kọjá in tó ṣẹlẹ̀ mẹ́dínà bọ́lọ̀ ń ṣe ní káwọn èèyàn fún àdébì ní ọdí ẹ̀sìn mẹ́dínà ó ti kọjá kéèyàn sọ pé ọ̀rọ̀ oyè tá a sọ ń tọ́ no ó wá gbà tipátipá wọ́n àjọ ń kí wọ́n jọ ń ṣe ọgbẹ̀ ṣùgbọ́n mọ̀lẹ́bí kì í nífàkù ètí kan dínú òun ló wà lè jù ń bẹ́ẹ̀ lẹ́ntí wò tẹ́lẹ̀ abúlábí ò bá ó ní ràyísù mùnàfikì so ní fábù yìí ti kọ́ dí kọ́ àkànyàn ọmọ takò àṣẹ ọlọ́run ọlọ́run lè mọ́tì fún yẹn lágbára àti ṣe ṣùgbọ́n kí wọ́n gbà pé á ah, torí bó ṣe rí nù ah, ọlọ́run sísánú èmi náà sísánú èmi náà téèyàn bá ń téèyàn bá ń ní ìtàpẹ́ ní tasọ́wò projection lórí nǹkan tọ́wọ́ jẹ́ òpin àti àmọ́ èèyàn ọ̀fà fóònù tó gbẹ̀ ní ìsìlápẹ́jú ojú ń tíyàn pé ọmọ mi ní ń bọ̀ tí ọ̀hẹ́ obìnrin nínú ọkàn ṣùgbọ́n ọmọ ọ̀hẹ́ àánú ọkàn ah, lọ́kọ́nà ó sì sànú lórí ọmọ yìí ti gbọ́ lati láti ni ti mọ bí máa ṣe ṣe kó mọ wá ládùá ń ládùá lórí rẹ̀ ní kọ̀rọ̀ ń ládùá lórí rẹ̀ kọ̀rọ̀ tó wá ìkẹ́nà mínísítà lẹ́bí Sulaiman ẹyẹ ni òun ní máa júwe ibi tó mi wà tí wọ́n ti rómi àbí kíbla tí wọ́n kọjú sí wúlíwúdà ìní ọ̀wà sí láràndì lálẹ́bí Sulaiman wà bẹ̀rẹ̀ sí hálà pé à ah, tó yóò kúrò à ah, máa pa ni máa súnjẹ ni máa jùlù ni máa lékúò ni kankan ìgbà tó ń wá dé kẹyẹ wá dé òun ni information minister lẹ́bí Sulaiman yes ìgbà tó ń wá dé bó ṣe ń bọ̀ wọ́n pe ẹyẹ kan ní ẹdẹ arawo ẹdẹ arawo yẹn ti ń wá wúdúdà ha ọ̀gá ti bínú ọ̀gá ti bínú bó ṣe ní wúdúdà wà lónìí ha bó ló lọ ọ̀gá ti bínú ọ̀gá láwọn pa òní wọ́n láwọn ó ọ̀nù wọ́n láwọn ó ọ̀nù sẹ́wọ̀n ó ní ṣé wọ́n sọ páyà fi ẹwẹ̀ kọ́ tá ń bínú fi ilẹ̀ lórí tí ì rí lágbájá ṣé wọ́n sọ báyà fi kún wọ́n láyà fi tọ́ bá rí information tó jẹ́ pé ó kì í mú dé ọ̀rọ̀ orílẹ̀ ti tán lọ́ba déwájú àdébí Sulaiman ọwọ́ adá iye rẹ̀ méjèèjì lẹ́bàá rẹ̀ ọwọ́ sọ bá àdébí Sulaiman pé ahatubi malam to hate me ọ̀gá intẹ́ẹ̀rí orí lónìí àdébí Sulaiman tó dòkojú ó ní wà jí túkà mi sábà ibi nẹ́bà iye kí information tí mo mú wá láti nẹ́bà ó lágbára pọ̀ àdébí Sulaiman kí irú information wo ó ní ìní wajadtumura atan tamulikuhum mo rí obìnrin kan nílùú yẹn tamulikuhum òun lọ́ba lórílẹ̀ obìnrin jọba wà ó ti ya ti mi kú lè ṣe kò sí nínú gbogbo tí ẹ̀ máa ní ìdíjẹ́ bí máa láre kò sí tọ́lọ̀ wọn fún oníwàlà àríṣò ní àzí kan láàfin ọ̀gá ó ti ọwá ní wajadtuhum ya qawmahum ya'buduna di shams min ghayrillah mọ́ wá rí pé òun àti gbogbo àwọn rẹ̀ oòrùn ni wọ́n ń mọ̀ sílọ̀. sí lọ́wọ́ àrẹ́bì ní gbogbo tó wí tẹ́lẹ̀ bọ́lọ́lá ó ní gbogbo nǹkan ló ṣùgbọ́n ti bá fa wàhálà báyìí táàfi ní dákẹ́ nítẹ́rọ bá àgbọ̀dọ̀ dákẹ́rù àwọn ni ẹ̀fílẹ̀ ẹ̀wọ̀ ẹ̀fílẹ̀ kájọ́ wọn sọ bẹ̀rẹ̀ káwọn ọmọ kó fáírọ́ọ̀sì lọ ẹ̀nà ó ní ìjà bí kìtà bí hàdà mú lẹ́tà yìí lọ lọ fún lẹ́tà yìí káwọn tí ó sì wúdíwúdà wá gbéra pẹ̀lú lẹ́tà ní sọ ẹ̀mọ́ ẹ̀ ẹ̀tọ́ ọkọ̀ ṣe postal agency láyé wúdíwúdà mùsùlùmí ni ní gbogbo pọ́lísì ìsìtáṣe táyọ̀ fi dà inú ìsìlámù lọ́wọ́ ọ̀rọ̀ àtò ọmọ ogun ọmọ ogun òkú lẹ́yìn gbogbo ẹ̀ inú Islam lọ́wọ́ ìbájẹ́ wípé ẹni tó lè aláti wa ó wà ní New Zealand ṣé wọ́n tó wà Islam sọ Kùránì sọ pé àìdù làwọn torí pé tẹ́ gbé lọ́wọ́ yóò tẹ́ ti dọ́lá Islam tó jẹ́ pé ọ̀nà méjìlá ìdí méjìlá ni mùsùlùmí fi lè lo ìdí méjìlá ìdí méjìlá ní mùsùlùmí lè lo ọ̀pá láyé ṣe kọ́ dàgbà ẹwọ orú àbàbà ilé ti tábà lò pa alẹ́ òpé bàbá wa ìlú àwọn bàbá wa alẹ́ òpé hmm. àgbà ti dé no irú wa yìí bá a fi dọ́dọ̀ yìí hmm. irú àfa yìí irú àfa alẹ́ lò ọ̀pá fún ìdí méjìlá hmm. ìdí méjìlá bẹ́ẹ̀ni ìdí méjìlá ní mùsùlùmí lè lo ọ̀pá ní lọ́fà ọ̀pá tí wọ́n máa gbé lọ́mọ́sáàsì jimọ̀ láyìí kèé ṣe èèwọ̀ kìí ṣe dandan o ṣùgbọ́n kìí ṣe wọ̀ ọ̀pá báyìí igi tá nẹ́bì máa fọwọ́ mú nígbàtí máa ṣe wútúbà kó tó di pé wọ́n ṣe mímbàrí ní Mẹ̀dínà níjọ́ wọ́n ṣe mímbàrí tá nẹ́bì gorí mímbàrí báyìí tó bẹ̀rẹ̀ wútúbà báyìí igi yẹn ń sunkún ni kìí sáré bí nìkan ní gbogbo ogun ẹtí bẹ́ẹ̀ ló mọ́ sáásí ní gbọ́ pé igi yẹn ń sunkún nínú mùjísà nẹ́bì kò ní ìdíkẹ́ máa wá àwọn mùjísà rán torí pé asáfẹ́ kó rọ̀ dé ògbò ìgbàlẹ́bí tóbi ẹni tó sọwọ́ báyìí tó mi ń jáde ń bẹ̀ ẹ̀sẹ̀ bùjíjà wọn ló tó lójú bá lọ igi yẹn sunkún ànábì wa sọ̀kalẹ̀ lórí nígbà yìí yẹn ànábì wa lọ di igi yẹn mú ànábì wa wa igi mọ́yà báyìí ó wá ń pẹ́ẹ̀tì igi yẹn bígbà tí òbí ìyá ń pẹ́ẹ̀tì ọmọ rẹ̀ igi yẹn wà igi yẹn dákẹ́ kò sọ fún wa sọ pé torí pé igi yẹn ń gbádùn mi nítorí mo wá kú lọ́dọ̀ rẹ̀ tí mo gun mi ń bà lọ́wọ́ ni ọ̀ ṣé tòun ti ta báyìí igi igi àwọn òwòrí láti ṣe fàájì pẹ̀lú ànẹ́bì tí wọ́n sọ pé nǹkan ànẹ́bì ló ṣe kọ̀ọ̀kan wá ànẹ́bì nínú gbọ̀n kọ̀ọ̀kan wá ṣùgbọ́n ẹjọ́ kó lórí kan padà ṣe nǹkan kan ní ìsìn gbogbo èèyàn máa ṣe ni àwọn bàbá àjọ gbogbo style táwọn àìlọ ọmọ wúrà bá rán gbogbo style táwọn arúgbó sọ̀rọ̀ bá rán làwọn náà rán iná lọ́rùn àwọn ọmọ sí tí pàṣípà bá rán sọ ní ìsìn táwọn èèyàn rán lọ kórópò ẹ̀rọ Obama ìran àbámọ̀ táwọn máa ń ṣe nísìnyí tó síwájú tó síwájú ṣé bí pẹ́sidẹ́ntì Obama ló ṣe ìyàtọ̀ mélòó níbẹ̀ láàrin Obama àti àbámọ̀ irun tó tẹ́yọ̀ sí tọ́sà máa ń so gbogbo àwọn nǹkan yìí anábì sálàlọ́rọ̀ sálà òun lọ́lọ́run rẹ òun lọ́lọ́run sí wa ó sì clear gbogbo nǹkan so kálá ọ̀sán àná wa kó jẹ́ alẹ́ tẹ̀ lánàbí gbogbo wa mú lẹ́tà lọ káyọ̀ mọ̀yọ̀ tẹ̀lé wá sí ìlú bílí àmọ́tù tó di Balikis nígbà padà fún anabi Sulaiman bílí àmọ́tù ní tẹ́lẹ̀ òun lọ́ba ó ní owó ó ní ọlá ó ní gbogbo nǹkan ó wá mú lẹ́tà débẹ̀ àsìkò bàtò mú lẹ́tà débẹ̀ sẹ́ẹ̀rì kẹfẹ́ rí pápẹ́ẹ̀tì ẹ̀sìn wọn gẹ ọba yẹn ó ṣe three hundred three hundred sixty five ní windows tó ṣe báyìí tó já ààfin rẹ̀ gbàgede ààfin rẹ̀ báyìí ibi tí máa wà nínú ilé ọlá rẹ̀ ó ṣe three hundred sixty five windows báyìí báyìí báyìí bí wọ́n ṣe máa ṣe wíńdò tẹ́ bá tẹ́ bá lọ ẹ́mbásì yẹn wíńdò six window two window three window four yẹn bẹ́ẹ̀ ni bàkísù ṣe ṣe one two three four five ó jẹ́ three hundred sixty five windows tó lọ ṣe déédéé three hundred sixty five days tí ń ṣe déédéé ọdún kan òòṣà kan ọjọ́ kan ni òòṣà kan ọjọ́ kan ni different ones bó ṣe wá ṣe ni pé ibi tí òòrùn bá gbà wọlé wọ́n ti wá lébẹ̀lẹ̀ ogun sango Ọya Ṣàgbàdá Òkèbàdàn olọ́jọ́ Ìrẹ̀lẹ̀ nǹkan eégún nǹkan kọ́lá pé three sixty five ibi tó òrùn bá ti wá wọlé mo ò ní pé tá a fẹ́ sìn lọ́la ni ó dìgbà tó òrùn bá wọlé wọ́n á gbé tó bá ti wá wò yóò ní à ẹ̀yẹ́ ẹ̀yẹ́ yóò kà ní ìsìn sọ ọ́yá o ọ̀nà Ògún ni bá wọlé lónìí o twenty hours òní báyìí làwọn bá ṣe ń ìyẹn ni wúdiwúdà wá débẹ̀ bó ṣe wá débẹ̀ báyìí ó kọ́kọ́ lọ wo ṣọ́ọ̀ṣì nǹkan tí wọ́n ń ṣe so ìní mùsùlùmí òfin gbọ́dọ̀ dákẹ́ èèyàn gbọ́ ọ̀rọ̀ kèfèrí tí kèfèrí bá ń sọ̀rọ̀ lọ tí ọba ti ní nǹkan kan sí pẹ̀lẹ́ sí wa kò sí tọ́kàn wá ọlọ́run tó dáná máa ń àwọn tó torí ẹ̀dá ọlọ́run jọ jẹ́ pé torí àlùjẹ́ náà ló fi dá wa wọ́n jọ so wúdiwúdà wá débẹ̀ but ẹyẹ kékeré báyìí mo fẹ́ sọ̀rọ̀ pa kí mùsùlùmí máa project dáadáa ni o ọwọ́ dúró báyìí ẹyẹ ni o ọwọ́ dúró báyìí ọwọ́ ni ah ọlọ́run ọlágbára pọ̀ ó sì mọ̀ pé wọ́n kọ́ làwọn kìíní yìí sí oòrùn kìíní kan ń ṣe ọwọ́ asemílẹ̀yẹ kékeré káàrò òjé tóbi ni kí n nàyẹ báyìí láti window one dé window three sixty five kí n nàyẹ kí n tẹ̀ fi blọ́ọ̀kù ẹ̀ kásìkò ìjọsìn wọn ó tiẹ̀ kọ́kọ́ bọ́ lónìí kí n disturb wọn gẹ́gẹ́ bí ṣe ṣe kí ṣe báyìí kí ṣe báyìí ọlọ́dà torí tèmi náà ló fi lè tó báyìí kí ilé ẹ̀rọ kan òun kọkàn òun ẹ̀yẹ kékeré ọwọ́ lọ blọ́ọ̀kù kan so actions will be judged according to intention téèyàn bá gbèrò láti ṣe dáadáa tí ọba rí ṣe tọ́wọ́ tí ọ̀gbẹ̀rẹ̀ kàmọ́ yóò bá kò ní ṣe èyí sì lè ṣe dáadáa gan kárí pé ọ lágbájá ló ṣe kó sì ọ̀gbẹ̀rẹ̀ kàmọ́ kọ́ lọ́rùn ọ̀fẹ́ nífàkù ìtìkọ́jú ẹnì kan sì ń bẹ tó wọn pé ah, ọlọ ah, kò sì rẹ̀ mí ṣe mọ́sálásí tí ọgbà wa mọ́ yìí kí n síbì kí n jẹ́kẹ̀ kí n yọkan tí bàbá yìí kan tí bàbá yìí kan wọ́n lọ kí n kàn pẹ̀lú jẹ́ráàdì kí n fi èsì sí ọlọ́run wa fún nígbà gbọ́dọ̀ àgbà wọn ẹgbẹ́ lọ ni pé mọ́sálásí jẹ́ráàdì rẹ̀ yó. ìjì nífàkù ìtìkọ́dé o. so ó wá ṣe bẹ́ẹ̀ Bilkis òun ò wọlé tọ́jọ́ fi lọ nígbà wá di pé àsìkò ti ọ wá ju lẹ́tà báyìí ó wá post ẹ̀ àpẹẹtọ́ kọ́ post lẹ́tà láyé ẹyẹ ni ó wá post lẹ́tà lẹ́tà ẹ̀ wá ń bọ̀ báyìí lẹ́tà ẹ̀ kẹ́ bàbẹ̀ sí ìbáyà bàbí israel ló bá mú ló bá já nítorí wà ní lẹ́tà ni pé innahu min sulaimana wa innahu bismillahi rahmani rahim àwọn àfa onímọ̀ wọn tọ́ wò rasidi alágbára omi tí mo ń sọ yìí tẹ́ ẹ bá rí àwọn tí ń ṣépè ní ibnu bas èpè ibnu tẹ́míà èpè usaimin èpè alfawzan Epe, albani èpè èpè gidi ni ó ibnu kathir barakalafi ibnu kathir Epe. rasidi alágbára omi nímòwe àtẹ́yìn bá dákẹ́ bá tàbí èèyàn nírànlọ́wọ́ tó lè ṣe láti clear ọ̀rọ̀ fún àmùsùlùmí tí ọba clear rẹ̀ ọlọ́wọ́ bèèrè lọ́gbẹ̀rẹ̀ àjẹmọ́ wọ́n wá síbẹ̀ wọ́n wá mú lẹ́tà wọ́n wá ní iná omi sùlámẹ́rin wáyé náà bismillahir rahmanir rahim àwọn àfà wọ́n tọ́ bọ̀ pé ṣe bọ́lọ̀ ní gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ṣe ó kọ̀ òun ní káwọn fi bẹ̀rẹ̀ kí ló dé tí Sulemana fi kọ́kọ́ dákọ̀ ara rẹ̀ kó tó dákọ̀ ọlọ́run ntáwọn afa rìsáì táwọn afa máa jókòó sínú wọn wà máa wá kíyàs wọn wà máa wá hadithi wọn máa wá yàkùn àn tó rí léètì mọ ìwà aláìsìn táwọn afa ń ṣe ń tiwọn ní o àwọn táwọn bẹ̀rẹ̀ jókòó sẹ́kẹ̀ ń jẹ àwọn afa àgbẹ̀ afa gómìnà afa ọba afa pírẹsidẹ́ǹtì àwọn àfáàtọ̀ wọ́n jókòó bàbá alibá ní wọ́ọ̀ṣì rìsì ara ni wọ́n aago báyìí wrist watch ni wọ́n tún ṣe bàbá alibá ní wọ́n wá lọ kéwú wọ́n wá ṣe wàhálà lórí ẹ̀sìn débi pé wọ́n ní láìbìrì ilé wọn wọ́n ní láìbìrì mọ́ṣáláṣí wọn wọ́n ní láìbìrì lọ́tọ̀ gbogbo ìgbésí ayé wọn ìmọ̀ ni wọ́n fi rán gbogbo aspect human life ni wọ́n kọ tíra lé lórí pẹ̀lú àwọn ẹ̀rí tó clear nínú kọ̀rádì ṣùgbọ́n ọ̀rẹ́ wa ọmọ nkẹ́kẹ́ ọmọ nkẹ́kẹ́ so wọ́n wá ṣe bẹ́ẹ̀ ìgbà tó wá rí àwọn àfọ àwọn á ní kí ló dé tàbí sọlọ́mọ́nì fi kọ́kọ́ dákọ̀ ara ẹ̀ kókó tó dákọ̀ ọlọ́run ní tí ègbọ́dọ̀ máa ọ̀rọ̀ ni wọ́n ní tọ́fà ni pé ọmọ pé kẹfẹ́ rí lòun fẹ́ kọ lẹ́tà yìí sí tó bá fẹ́ pòsè ó ní kó kọ òun yóò pòsè mọ́kọ́ mọ́ pòsè mọ́kọ́ ọlọ́run bẹ́ẹ̀ kó kọ mi rí sì yìí tó bá fi rókọ mi tí ò pòṣe kò ní pòṣe mọ́ kọ́ wa tí mò fún so n tọ́ fa nù ìgbà tó ń rí lẹ́tà wọn anabi sulaiman náà wà kọ́ bẹ̀ pé iná wumi sulaiman lẹ́tà ìwà látọ̀dọ̀ sulaiman ẹ̀tún wẹ̀kọ̀ ẹni tó introduce ara rẹ̀ tọ́mọ kéwìn introduce èèyàn kò sí tí ò lè pè yàn ọmọ kéwìn fẹ́ sọ̀rọ̀ mí sí ká ní mùdírù ni ah, yóò ní bàbá wa ah, ọ̀gá wa àti tí mo jẹ́ àti tí ìwọ̀n jẹ́ èmi lè fẹ́ máa wúnú pé ọlọ́run kò ní wíbẹ̀ ẹ̀dá kùsà nù mi mọ́jẹ̀ sórí ibú so gbọ́gbẹ́ yẹn dá wá ní ẹ̀dá kan ẹ̀yìn torí sa ẹ̀yìn ní ọ̀n um, èmi ní fàdílà tó fẹ́ àbágbà wòlíì tí nàmọ́bá jan nonsense ó sọ fọlẹ̀ sẹ́pẹ́lẹ́bí alimudiro ajigini salamu alaikum ẹ̀yẹ́ mọ̀ wá wípé ẹ̀ àbá àgbà ní ọlọ́run ṣe bẹ́ẹ̀ wòlíì ní ọlọ́run ṣe bẹ́ẹ̀ tí bá sọ pé àbá àgbà pé <laughs> ọmọ mẹ́rin tiẹ̀ ni ọlọ́run ti wà mẹ́tẹ́lẹ́ ọlọ́run yọkù wà lọ ìpè ètò ọlọ́run lórí nu ṣe pé máa wá máa ṣe yẹn ga máa ṣe fáàrí lórí tí ò so ngbà tó rí lẹ́tà yẹn ó mi ń àdébí kò sí máa sọ pé èmi the most kìnnìkan ìdí kìnnìkan ní Sulaiman wa iná wù bismillahir Rahman rahim mo kọ lẹ́tà pẹ̀lú ọlọ́run ọba tí ò sí tótó ọ wá ní that is kíní lẹ́tà nù òun address lẹ́tà nù ọ wá ní the theme the theme the subject matter mú kíní ni pé allah ta'alu alayya wa atuni muslimin lẹ́tà yìí tó dọ́dọ̀ yìí ẹ má ṣègbéraga o ẹ má bọ̀ jẹ́jẹ́ wá gba ìsìláàmù níbàwọ̀n service liban gives a calendar ìtọ́ hey lẹ́tà lè jẹ́ lẹ́tà ọ̀rùn ó lè jẹ́ lẹ́tà dùn bó ṣe pèpè ní ọ̀yà àwọn èèyàn lọ́wọ́ jáde lọ bàbá ni ìní olùkíyà yìí láyà ẹ máa gbọ́rọ̀ o ó ní ìní olùkíyà yìí láyà kìtà bọ̀ wọ́n post lẹ́tà kan sí mi lónìí kàrí lẹ́tà gidi ni tó bá kú bá mùsùlùmí lọ́wọ́ gidi kò tí ì gba ìsìlámù o ṣùgbọ́n ó ti recognize lẹ́tà yẹn ó ti appreciate lẹ́tà yẹn ní fáàkù ìtìkọ́ ní ti kọ́kọ́ pò kírìdì rẹ̀ ti change torí pé ó mọ̀ pé ibi tí lẹ́tà yìí ti wá ọ̀dọ̀ ànábì ọlọ́run ni ó mọ̀ pé kọ́ńtẹ́ǹtì lẹ́tà yìí ọ̀rọ̀ náà ní bẹ́ẹ̀ ó wá fẹ́ qualify lẹ́tà yẹn ó wá ní kìtàbùn karim lẹ́tà tó dáa wàláì tó bá kú bá ìsìlámù ló kúlé lórí ẹ̀yẹ mẹ́rin mi wà nàìjásí ọba Ethiopia kò rí ànábì rí báyìí ndị tó kú ànábì kírun si ara rẹ̀ ní sọ̀látù gẹ́bì ti bẹ̀rẹ̀ ká ọwọ́ a mùsùlùmí wọ́n ṣe wọ́n migrate láti Mẹ́kà lọ Ethiopia wọ́n débẹ̀ àwọn ará Mẹ́kà rán èèyàn lọ wọn wá pé wọ́n àwọn mùsùlùmí káwọn yóò máa fi padà ọba ọba wọ́n wá sọ pé àwọn olórí ibú kan náà sáwọ́dọ̀ yóò kankan àmì tẹ́tí àwọn ọmọ yìí pé wọn èyí tẹ̀ fún yàn tí wọ́n bá fẹ́ kíyàn bẹ́ẹ̀ sí jọba yìí wọn ò ní tọ̀wálẹ̀ wọn ò ní kólẹ̀ wọn ò ní tẹ̀ ọba ní ẹ̀rẹ́ wọn bẹ̀ wọn èyí sekílẹ̀ kan wọn máa nínú gbọ̀n ṣòkòtò ìwọ́lẹ̀ ó sàn sọ gbọ́ àwọn nǹkan ẹ̀sìn wọn ti bà wọn jẹ́ lọ́la yìí nbọ ní wọn dé sí ibi báyìí ni wọn ní wọn lọ kó wọn wá ní wọn bá kó wọn dé Usman lórí yìí wọn òrùkọ́ yàrá níbi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ yàrá Usman eighty three ni wọn

a ti lọ sí wá sí ìlú nìkan wọ́n mú wa lọ ọ̀dọ̀ ọba bẹ̀ ìyìn ìjọba lẹ́yìn ìkúnlẹ̀ mọ́ wá ń pè ọlọ́run jẹ́ pẹ́ fún wa àbùkù ní kẹ́sà ẹ̀yìn mọ̀ pé kẹ̀kẹ́ dábùkù bẹ́ẹ̀ ni ah, kéèyàn má tẹ̀ sábùkù fún wa èmi náà mo mọ̀rọ̀ jáde mo wá ń kó fún wa gidi lálàyé tó bára káyè mú lónìí bàbá ìmọ̀ ẹgbẹ́ ohun tẹ́ ń wí sọ̀rọ̀ tíra ni olórí ṣé ẹ sọ fún mi yìí àbí wọ́n sọ fún mi pọ́lọ̀ ní mi wà lọ́ọ̀rì níkanú àwọn ọba ìwó òun ní sẹ́fọ́ bá pọ̀ mẹ́gẹ́ so ìtí mo fẹ́ lò bẹ̀ ni pé àfi tí èbá ṣe torí ọlọ́run yẹn fi ṣe tó ṣe lókun lọ́lọ́run ní dúró tì so wọn ò kúnlẹ̀ kún ẹsẹ̀ bẹ̀ fún ẹni kí ló rí tẹ́ ẹ̀kúnlẹ̀ tẹ́ ẹ̀kí ń tẹ̀ tẹ́ ẹ̀kí ṣe kí wọ́n ní àwọn àwa náà máa ń kúnlẹ̀ tẹ́lẹ̀ sà kódà àmọ́ dọ̀bálẹ̀ àmọ́ yíkọ̀ tó àmọ́ ṣe kódà bẹ́ẹ̀ sí wọ ẹ̀ àmọ́ ṣe sílẹ̀ tẹ́lẹ̀ kódà bẹ́ẹ̀ sí wọ àmọ́ mutí wọ́n wá ń sọ ogun tí àwọn kèfèrí máa ṣe àjẹpẹ́ orúkọ náà ní atẹ́lẹ̀ títí títí tí ọ̀nìkan fi dé wá bá wa látọ̀dọ̀ ọlọ́run lọ́ bá mú tíra kan wá ó ní kùránì ni ní kùránì bá ń sọ ó bá ń sọ báyìí lọ́ bá ń sọ báyìí lọ́ bá ń sọ báyìí bá a ti mọ̀rọ̀ fún bèlẹ́tọ̀ rẹ̀ sàmùpé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ obì tá a bá bí a máa ń rì mọ́lẹ̀ ni kùránì ló dé ló ní obì ògbòrò jáde mọ́lẹ̀ sàmùpé àjẹmógún obì wọ́n bá ń sọ ẹwẹ̀ ẹ̀sìn wọ́n ń sọ ẹwẹ̀ ẹ̀sìn ọba ah, ní ẹ̀yin ara kùrìsì tẹ́ wá ẹ̀yin ara mọ́kà gbogbo ẹ̀bùn yẹn mọ́kù lọ àwọn ẹni yìí lè rìlíìsì wọn fún yín ẹ máa lọ sí ní tẹ́ ẹ máa ń sèwọ̀n ẹ máa lọ sí ẹ máa lọ sí kò ráde bí báyìí ńjọ́ tó kú àrẹ́bí ni ọba nàìjíríà sì ti kú ẹja kírun sílà wúwa àkókò fìdí ọmọ ìyá wa nínú ẹ̀sìn bóló ti kírun bóló ti kírun táàpù mọ̀ pé creed ìtìkọ́ọ̀lù <laughs> ó lágbára gan so bá níbi sọ náà ìṣẹ́bẹ̀ ọjọ́ tí wà ní báyà ká mọ̀ parẹ́ lọ́wọ́ ìjọ ìṣáàlá so kálọ̀ sànù torí àwọn ìwà àwọn bàbá fẹ́ lọ sùn ni ti bá bàbá ti ń tò mí <laughs> so ìṣàlà ibi tá a bá dé àmọ̀ sí mi ọjọ́ mẹ́jọ ṣùgbọ́n ẹ wa ká múra yìí ti káàf yìí ti àjọ ṣe àjọ ṣe tábà alágbára bàbá lágbára àti ṣe ẹ má jẹ́ mi wọ́pọ̀ mọ́sálásí. ẹ má jẹ́ mi wọ́pọ̀ mọ́sálásí. mẹ́wàá tí máa kẹ́yìn Ramadan rẹ ní. mẹ́wàá tí máa kẹ́yìn Ramadan rẹ yìí. mọ́sálásí lè máa sùn. mọ́sálásí làwọn àgbàlagbà máa sùn. ní hmm, ìlànà àti ṣe ìtì káàfù tán yányán. àwọn bàbá ọ̀lágbára àti ṣe ìtì káàfù nìkan yányán. torí iṣẹ́ tí mo gbé lọ́wọ́. torí iṣẹ́ tó lọ́wọ́ ń bẹ̀ báwọn àgbàlagbà. èyí ṣe wá àti ìdí èdè lọ ìtúnu àwẹ̀ àwọn ó sì kírun yídi ìtọ̀dọ̀ wa seven thirty Allah nígbà tí ó di seven thirty àárọ̀ ọjọ́ yẹn ni wọ́n yọ zakatul fitiri wọn seven thirty gẹ́gẹ́ báyìí nígbà kò kú sí pé kò ní lé ṣẹ́jú ká ilé yá seven àmọ́ kí gẹ́gẹ́ gbogbo ẹ̀mí sílẹ̀ láàyè kálá ọ̀sánú wa kó bí àbùkátà wa kó bí àbùkátà wa kó bí àbùkátà wa kó gbàdúrà wa. ṣé nímọ̀ sí nímọ̀ sábà ṣàkóso àti pé ẹni báyìí ní òkìrùn fún wa bóyá àwọn ìtara mi ìgbàdúrà lọ yìí tí ẹni ẹ wá já ìgbàlélé ti ìṣẹ́jú kan tàbí ó ń ṣàlùbàlà lọ́wọ́ nínú ṣẹ̀ríà ṣé àǹfààní wà àsìkò tá a lẹ̀lẹ̀ kírun ti tó ṣé àǹfààní wà fún wa nínú ṣẹ̀ríà kí káṣí ìgbóde ìṣẹ́jú kan. ọ̀pọ̀lá nínú ṣẹ̀ríà ó ti ṣẹ́jú kan lọ́gẹ́ nínú ṣẹ̀ríà ó ti ṣẹ́jú kan gan lọ. Ah, tí wọ́n bá jẹ́ pé ó ti ṣú ọ̀ pé ẹ tó fẹ́ kírun fa ń bọ̀ bọ̀ wá àwọn ti wà nílé àlọ́lá tó jẹ́ ta àyánà pé ní hmm. ó kírun fún wa ìṣẹ́jú kakọ́ ìṣẹ́jú kakọ́ ó lè gbà ṣẹ́jú márùn-ún ó lè gbà ṣẹ́jú márùn-ún tó ti yé èèwọ̀ sì ni kí a ti nàró báyìí torí pé ìmáàmù pẹ́ hmm. kọ́ wá bá lórí nàró èèwọ̀ ni ìsìlámù ọ̀pọ̀lámà wọ́n ti ṣe bẹ́ẹ̀ tálẹ́bí ní ẹjọ́ kó padà jókòó ànábì pẹ́ díẹ̀ ó tó wá ti bá ànábì dé wọ́n ti tó sáfù hmm. wọ́n ká máàmù lójú kọ́ ọ̀hún ànábì wa ni ìjìlísù látàkùnmù àtàyàkú lalákùnmù ìmáàmù kú ẹ má máa nẹ̀rù mọ́ àti tí máàmù bá dé òṣìláì bisimilá ìsìláàmù lẹ́kọ̀ọ́ rẹ̀ sọ̀rọ̀ ìjẹ́nu sọ̀rọ̀ clear náà wọ́n sọ. ìbéèrè kan o ó fara bẹ ní ìrànwọ́ gírí pé àwọn pé kí akérò no kì í ṣe lẹ́lẹ́ náà tó bá gíríbì àsìkò tí ẹ ọ̀fẹ́ ṣùgbọ́n kì í ṣe pé láàárín sí ká tó kí ìyẹn lè yẹn lẹ́fìlà ní ṣẹ̀ríà náà lórí ẹni bí ẹsẹ̀ máa ń lẹ́yìn tẹ́lẹ̀ náà rí wọ́n bí bá mi kàn án òfin wáyé lẹ́kìnnì tó wà lẹ́gbẹ̀ẹ́ eh, ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ṣe ṣe ìdílé ìdílé ìdílé bẹ́ẹ̀. thank you. ṣùgbọ́n mi láti wá tú àwọn bẹ́ẹ̀ lè ní tí wọ́n ti yé eh, mi. wọ́n ti yé mi. ok. ó láti wá tú. sáwọn ti yé mi sáwọn ti yé mi dáa gbogbo ìtẹ́ nǹkan ìròyìn àwọn ìdílé àwọn ìdílé tó bó tó wá rí àwọn mọ́sì kan wà lọ́dọ̀ mọ́ fún àti òbẹ́ẹ̀ ni àwọn ọmọ bẹ́ẹ̀ ni tẹ̀bá dé bò mí ẹ̀ mí yóò tẹ̀ bí ó kọ́ pátápátá ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ìsìn kíbla thank you sẹ́ẹ̀dì inú mi dùn pẹ̀lú pẹ́sítà tí brọ́dà mi béèrè wàláì bá a ṣe ń bẹ́ẹ̀ jì kìíní kò dá kẹ̀kẹ́ wàláì sẹ́yìn ẹ̀dẹ́ clear rẹ̀ sẹ́yìn ẹ̀dẹ́ clear rẹ̀ sà gbogbo tẹ́wájú tẹ́wájú ń bẹ́ẹ̀ jẹ́ ní ìmọ̀ òye wọn bẹ̀rẹ̀ kan ni ìgbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ bí táàkọ̀jú sí kírò ó ní ìwà nẹ́bí àti wà tí gbogbo àwọn tẹ́ bá wà ní haram ẹ fèsì kíblà gẹ́gẹ́ gbogbo ẹ̀yìn yòókù sẹ́mi pé ní mẹ́ta èmi ò tí ì ṣáájú o ọlọ́run ṣe tọdún ìnírọ̀rùn o àmọ́ mo ti ṣe ewu múra àmì o ṣe rí ní mẹ́ta àtò yípo kábàbà yìí bí bàbá kírun síra wa náà torí kéde torí pé dandan ni wípé níbẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ fèsì kàbà igun mẹ́rin kàbà sí igun kan igun kan igun kan igun kan sàpé ẹ ẹ kí ló ń pè kíw kíw ní sà so àwọn táwa dúró bì á ń nà lọ́wọ́ yìí mo ti fèsì báwo mọ́ kàbà yìí ìwọ lónìí àjọ kíw <laughs> so torí pé dẹ́ẹ́dẹ́ ní dẹ́ẹ́dẹ́ ní bẹ̀yẹn ìmáàmù náà láwọn máa tẹ̀lé o ṣùgbọ́n àwọn olùwà àwọn olùwà àwọn olùwà àwọn olùwà ìtẹ̀pọ̀ yìí pé kò é ṣe ọ̀ràn ẹ̀yàn ní pé gbogbo ń tọ́ba ṣẹlẹ̀ ní mọ́tà láti rí kí ọmọ wa fi sọ pé dandan ká ṣe ń bì ní kàbàṣà sọ́kùnrin máa tó lọ́tọ̀ sọ́kùnrin máa tó lọ́tọ̀ sà ọdún bá omi bí ọlọ́gbẹ̀ rẹ̀ ìgbà tó yà òkúrú òní bàbá àtàkà ìbẹ̀ lábẹ́ ẹ̀mọ́ wèrè tí wọ́n ní pẹ̀lú ìgbóhùn wòyí ó ti gbàgbé kọ́kùnrin náà àbí bàbá obìnrin náà máa lù ọ̀mọ́lẹ̀ pé ó sùn. bẹ́ẹ̀ ni owó ti gbàgbé pọ́pọ́ iye ọ́ mo sọ ọmọ kàlá kì í dẹ̀ kì í dẹ̀ kàlá mo sọ fún bàbá torí ẹ̀sìn ni mo fi lọ gbà lẹ́sà náà. so sẹ́yìn mẹ́ta nìkan la gbọ́dọ̀ fèsì kíbla gbogbo láyé òkú ṣátìrà lọ́lọ́pẹ̀ ìdí jẹ́ ṣátìrù ní edge kó jẹ́ pé tótálè ò kọjú kò mbẹ̀ káwá ní kíbla ni mo dúró báyìí tọ́wọ́ pé báyìí ni ṣé mo ti kọjú kò tọ́wọ́ pé báyìí ni ṣé mo ti kọjú kò dẹ́dẹ́ ní gbogbo àrùn pàlà kankan ìranù ni kálukó sírétì náà ni mo ṣe wọ́n bíi tí mo rí ṣàpé mo ní díẹ̀ díẹ̀ lára màá mo ní ìlàjẹ̀ kẹ̀kẹ́ ṣùgbọ́n ṣàpé ọ̀ǹtì ìtọ́jẹ́ pé ẹ̀yin lè béèrè nǹkan yín báyìí gbogbo bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ yẹn yìí kò dá pápá. sẹ́ẹ̀dì bàbá sẹ́ẹ̀dì bàbá sẹ́ẹ̀dì bàbá bàbá kò ṣe kankan sẹ́ẹ̀dì èèyàn máa ṣe nǹkan fẹ́ pé níbi tí mo rí dé lásìkò òòlù tí ẹ bá fẹ́ pílẹ̀ rẹ̀ tó bá yẹ pé àpò yé yẹn ó dà wọn lójú o àlàyé rẹ mo fẹ́ ṣe ṣátìrù ní ti jẹ́ ṣátìrù ní edge nínú èdè lábáwá ṣátìrù ṣe ọ̀rọ̀ edge àyìnà máa kún tún ọlọ́ọ̀ni gbogbo ibi kíbi tẹ́ ẹ bá wà tẹ́ ti fẹ́ kírun yàtọ̀ sí mọ́tà fọwọ́lù ojú akùn ẹ rí i pé ẹ dojú yín kọ ṣátìrọ̀ ọ̀hún ẹ̀ẹ́dì rẹ̀ so ẹ lè fèsì ẹ̀ gẹ́gẹ́ torí pé ẹ̀ sí ibi tí ó wà débi pé ẹ̀ ti rí kàábà so n tó ṣẹlẹ̀ nu ó pọ̀ bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ló ti rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n díẹ̀ díẹ̀ náà ni a máa tún ṣe inshallah so bí yẹn ṣe jẹ́ nùsà. lórí kájọ lórí. yes mo sọ fún ẹnìkan rí pé ẹjọ́ ìmọ̀ pẹ̀lú táà fi àgbẹ̀sára